عباده ويحرق دابر الكافرين ليحق الحق ويبطل الباطل ولو كره المجرمون أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم ارحمنا بالقرآن العكيم واجعله لنا إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار وجعله لنا حجة يا رب العالمين وجعله لنا جزاء يا رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم كما أخرجك ربك من بيتك بالحق وإن فريقا من المؤمنين لكارهون يجادلونك في الحق بعدما تبين بعدما تبين كأنما يساقون إلى الموت وهم ينظرون وإذ يعدكم الله إحدى الطائفتين أنها لكم وتودون أن غير ذات الشوكة تكون لكم ويريد الله أن يحق القول أن يحق الحق بكلماته أن يحق الحق بكلماته ويقطع دابر الكافرين يُحِقُّ الحق ويبطل الْبَاطِلَ ولو كره المجرمون يُحِقُّ الحق ويبطل الْبَاطِلَ ولو كره المجرمون وَخَيْرُ جليس لا يمان حديثه وترداد يزداد في تجملا وترداد يزداد في تجملا فيا أيها القاري به متمسكا فيا أيها القاري áfíríkà mòjí láláwò fi kú lè ha lè mọ̀ bá jílá mòjí láláwò fi kú lè ha lè mọ̀ bá jílá a ní àmàrí àwà lè dáka lè yìmá ملابس ونواعي من التاج والعلا ملابس أنواع من التاج والأولى وغير دليل القرآن là ń kì débẹ̀ tá a jókòó tì tí à ń ké tá ń gbọ́ wa ìmáàmù Ṣáàtìbí wọ́n ni wà káyẹ̀rù jàlízẹ̀ wà káyẹ̀rù jàlízẹ̀ láàyọ̀ máa lò adé èrò ọ̀rọ̀ alùkùránù èsù èsì gbọ́ kèé súyàn wàtàrọ̀dáàdù yàtìláàdù fi mọ́lá wàtàrọ̀dáàdù yàtìláàdù fi ìtàjàmọ́lá mímọ̀ àtúnké máa ọmọ kẹwàá bá ní èyí tàà gbọ́ lánàá níjẹta ọlọ́wọ̀n kádàrà kí òjò jẹ́ kí a lè pàdé láàyè yìí lánàá ọlọ́wọ̀n adúgbọ́ fún ọ ara àtẹ́yàrá náà ní ìkẹ́ ọlọ́run l'Al-Qur'an ọlọ́run náà ní òjò méjèèjì náà là ń ọba tí wọ́n ń kẹrẹ fún wa adúgbọ́ lọ́dọ̀ dáadùn yàtí dáadùn bí sọrí dáàdù ya dáàdù ó yìí tí a gbọ́ jẹta òun la tún ké lónìí ẹwà ń bá lùkùránù sí náà kọ̀bá kò wá bùkù bá àlùfáà kí gbogbo ẹni ọlọ́run bá lẹ́ Àyà ayú àlọ́kọ́rí. Tọ́lọ́hun ní kọ́ rẹ̀ rù àlùbáríkà, tí ọ̀rẹ́ rù yà, ẹni ọ̀rù àlùkùránù lérí olọ́rẹ̀ wúré. Gbogbo tí èèyàn bá gbé lérí tí ọba ti jọ́rọ̀ ọlọ́run ẹrù yà ní. Àrùfá nípa yá ayú àlọ́kọ́rí. Ayú àlọ́kọ́rí. Mọ̀tánà sí ká. Mọ̀jẹ́ ìlàlà في كل أهل مسجلا مدلا له في كل أهل مسجلا Àlùfáà ni mo fi wọ àyíwá lọ́kọ́ rí. Àyá àyíwá lọ́kọ́ rí. Ìwọ ẹni tọ́lọ́run bá kẹ́, òun ké Kùránù ni, òun gbọ́ Kùránù níbi yìí. mútàmáàzìká. òkè lásán ọ̀gbọ̀ lásán ìtẹ́lùkùránù ń payé sí òǹdìímú ọ̀ntẹ̀lé mútàmáàzìká odi òkú alùkùránù mú mújì lálàáwó ọ̀sọ́rọ̀ gbọmgbọ́n lọ́dọ̀ rẹ̀ alùpùránù náà ní tóbi lẹ́mí ẹ̀. ìlàláwù bí kúlẹ̀ àlè mo bá jí láà. mo jẹ láàláwù bí kúlẹ̀ àlè mo bá jí láà. àlùpùránù ní a ní a. màrí àwọn àrìdàkà lè yìí máa. màlábìsù wà níwáyé mi. mẹ́ta ìwà lọ́la. لواعي من التاج والحلى àní àmẹ̀rí àmì ẹ wá wo ayọ̀ ẹ wá wo ìdùnnú àní àmẹ̀rí àmì fún bàbá tọ́fọmọ sílé kéwò alukur'an tọ́mọ rẹ̀ ń kàlù kòrán wà lè dáàkà àti bàbá àdíyá bàbá àdíyá tó bí ọmọ tọ́kàlù kòrán

mẹ́lẹ̀ bí ọ̀bá ti ẹ̀jù yìí náà lọ kọ́ pé torí kí lórí fọ́mọ ilé ké kó torí adé rẹ̀ ní sẹ́mbàdé ọ pé ẹ̀rọ lómi lè bè ọ pé ọmọ tó wá ní ọmọ lọ lè ké ó lọ́fíìsì ké wá ké ọ wà sọ lọ́fíìsì bí wọ́n bá mọ́ ọ́fíìsì ẹ̀ láyé ọjọ́ ọmọ gangan nú ọ̀rọ̀ alọ́bì kan tí wọ́n ní òbí ọmọ ń béèrè pé wọ́n ò máa fi ìsìnkú ṣàkó kí lọ́wọ́ àwọn máa kówó ti lọ. nìjìnlẹ̀ mọ́dé. kò lè rí bẹ́ẹ̀ ìdálọ́ àlùfáà ní àbàtàfákúà káwọ́mù láòkú lálàhùn àbàtàfákúà káwọ́mù أقول لهم وما لي إذا عابوا من ضرري وما علي إذا عابوا من ضرري ما ضر الشمس دها ما ضر شمس الضحى والشمس طالعة ألا يرى ضوها máa ń là ń sàdá bàṣọ́rí aláyàrá dáwà àmàlàrá bàṣọ́rí àlùfáà alẹ́ẹ̀lẹ̀ rẹ̀ nìkan àbàtàfàkùwà tí ó máa bú kéwù bàláwùgbò lẹ́lẹ̀rùn àwọn tí nọmbà sí ìsí wọ́n bá ti sọ̀rọ̀ a ní a máa fẹ́nu àtẹ́ kan alkùrán alùfáà náà pé wà máa léyìí ìdáàbò mi ń dọ́ra وما علينا أبوه من داري وصابوا nítorí fẹ́nù kan fi ẹnu àtẹ́ omi ó nítorí ìta àfijọ ni pé ẹnìkan tí ń tanná tó fi ń wo ọbẹ̀ ọ̀sán ọbẹ̀ tí ń sè lọ́sàn fún ọwá ní wọ́n bó ń gbé náà òun fẹ́ àwọn abẹ́rẹ̀ pé kí ló bí wọ́n nítorí pé kò ríra ṣe iná tí wọ́n ń tẹ̀fí wọ ọgbẹ̀ ọ̀sán tó kábùkù bóòrùn ọ̀kábùkù bà bẹ́ẹ̀ lẹ́ni tí ò ríra tí ò lójú inú tí ń bú Al-Qur'an tó níbo lọ́fíìsì ẹ̀ wà ọ̀kábùkù bà òṣì ó lójú kíni ojú inú ma abashamu shaduha wàṣẹ́mùsù tọ́ ní àtún aláyàrá tọ́ àá máa láyé sàdá bá sọ́rí aláyàrá tọ́ àá máa láyé sàdá bá sọ́rí àlùfọ́ àwọn ṣáàtì bí tọkọrin ìtajú táa fi wọlé tó fi kí òbí ẹni tí ó bí alálùkọ̀rọ̀ àà òun náà dáwí àdísà ànábì lóhun lórí ànábì ní mẹ́kànrá al ánà ẹni bá kí al-Qur'an wá àmìlà bí máa fi kìí ṣe pé ń ké lóge èrè lásán tí wọ́n bóun náà nídìí tó yàtọ̀ sálùkùránù ni o ìlàwí tó bá dijú àlìkìyàmà ọlọ́run ó gbé adé lé ẹ lórí yọmọ kìyàmà dọ́wùwú mi dọ́ ìṣàmù fíìbù yóò ti dúnìyà bí máa ń lẹ oòrùn bí ṣe máa sàwọnú ilé wa nílé ayé ìmọ́lẹ̀ ara adẹ́yẹ yọ́ àmàlẹ́ fàmọ́gọ́nù kàbílà àmìlàbì àádá nígbà bàbá ẹni ó kéwú sáde ti ẹ̀ tó bá ẹni tó wá gangan tí ń lò bó ládé tí ó ṣètò ìràpẹ́ tí ó jù ti yóò jù ti bàbá lọ oríire pé bàbá àti ìyá wọ́n kún lọ wọ́n tọ́ sọ́nà tó fi rọ́nà náà dáde ìkẹ́ náà Abu Huraira kọlọ̀mbá ni yọ́nú sí ó ní yàjíwù lè kùránù yawm al-qiyama nínú tọ́lọ̀wọ́ mò déjọ́ alùkùrán nígbà alùkìyàmà alùkùrán wà òǹgóòdé yawm al-qiyama lọ́jọ́ alùkìyàmà alùkùrán ó dé lọ́jọ́ alùkìyàmà túmọ̀ yẹ̀kú kùránù ọmọ sọ̀rọ̀ pé ya rọ́bì ọlọ́run ọba mi ò zidiu bá ń lékún dáadáa ẹni tí ń kà mí ọlọ́run wà lékún ẹ̀ fàyúlùbásù látòlì kàràmà ọlọ́run ó pé kí wọ́n da aṣọ àpẹ́lẹ́ gbẹ̀ẹ́ni tó ké ọlá àtẹ́ tó ké lágọ́wí súnmọ̀ yàkúlù kùránù ó tún máa sọ wípé ya rọ́b ọba mi ẹrùdà ànà bá yọ́nú sí lálùbáríkọ́ láàgbó mi, bá yọ́nú sí fàyàrùdọ̀ ànà ọlọ́run ó yọ́nú sí ẹ tó ké wọ́n wà máa sọ fún ẹni tó ké tọ́ máa pẹ̀ máa ké kùránù bó ké láyé wọ́kọ̀ pọ̀ ọba tí ń ké máa ga wàtàtìdádò bí kú lè áyà tí ń àtàrà gbogbo áyà kọ̀ọ̀kan tí bá ti ń ké ni wọ́n fi máa lékún dáadáa rẹ̀ wájú ọlọ́ látìrí bí oore tí ẹ ṣe tó ọlọ́mọ́sálá ìsánú tafi wà ń ẹni tí oore yóò tọ́ sí ń àlìkìyàmà ọlọ́sẹ̀ rọrùn fún àwọn. gbogbo ẹni tí ò tí lè ké ilẹ̀kùn ẹ̀sí ilẹ̀ o kò lé o níjọ́ làlùkùránù eh, kéwu iṣẹ́ ńlá orin kéwu níjọ́ nu ẹ gbogbo àwọn ọmọ tẹ́ ń fi fún à ẹ wà kéwu níjọ́ náà fi ń hangara níjọ́ ọmọ àjọ mélòó ní ẹbí wọn tán bàbá tàná ẹbí wọn nǹkan tó bá ti ní mẹ́tọ̀dù nú a máa rọrùn a bàbá wá ń jọ àwọn òfin mẹ́tọ̀dù kún ní ilé ilé o ti ní mẹ́tọ̀dù tí a fi ń ké ní ìsìn ẹgbẹ́ láàrin ọdún mélòó kan èèyàn ló ti máa ó ti dàbáà kò lè má ọgbẹ̀ bàbá náà ní ẹgbàríjọ ẹlàsìkò ẹbà fi ilẹ̀ ẹ̀tí ò tí máa ké ní lárúbáwá láfi máa ké ọgóore tọ́lọ̀ ń ṣe wáre o ó lálùkùránù máa dú bátò lá ìfìlà árdì àti ọlọ́run tọ́lọ̀ ń gbé kalẹ̀ fún alórí ilẹ̀ nù tó ní a máa jẹ́ fákùlù máa dò bá sì yí mọ́sàtàtùn bí kálùkù wá bá ṣe lágbára tó oníká máa jẹ́ àwọn kan jẹ́ orílẹ̀ ti ń ké bọ́ọ̀ bá pààrà fún kan kìí bọ́ mọ́sàtà túnnù alòmí jẹ́ débi pé òun gẹ́fẹ̀ àtán nípa ọ̀pọ̀lọpọ̀ kíké mọ́sàtà túnnù ẹlòmí mi máa ń ka ọbẹ̀ lè máa pa ní lẹ́nulá mọ́sàtà tún náà ni ẹlòmí ìgbà tí ọba ti fi sọ ara fi ẹ̀pọ̀ wà lóde tó gún ọmọ tẹ́lẹ̀ mọ́sàtà tún náà ni gbogbo ẹ̀ náà lọ́lá yí ẹ̀ yọ́ọ̀sà wà kankan ẹ̀já gbìyànjú ránù lórí wa ò bá a ṣe ń gbá ti bá inú Ramadan ẹ má jà padà lẹ́yìn bá lọ tán a máa lé wa ìmọ́lẹ̀ là ń pè bẹ́ẹ̀ o kódà béèyàn ọ̀má òsín tó lé ń bẹ àwọn ọmọ àwọn ọmọ tá kó lé ẹlòmíì tí ń pa wọ́n lẹ́ran jẹ ní oko bòmí ìkọ̀ máa ń tí a mà ó ti fẹ́ pọ̀gbọ́ adẹ́jẹta kọ̀mọ́ o ẹgbọ́ jẹ́ pé olójú kan náà ni ó kù di ọba ní ìlú afọ́jú ó ti bọ́sọ lára àwọn ìyàwó wọn tán ìsàlẹ̀ àpótí onímọ̀ àti iṣẹ́ ọ̀nà ìsá ẹ̀pà àwọn ọmọ sọ́dọ̀ ẹ̀pà sọ́dọ̀ inú ilé yìí nǹkan kó sókùn gbogbo kùránù tí a ń ké yí ẹ̀kọ́ yí ẹ máa ké ẹ máa ké kí máa gbọ́ náà ti bí wọ́n ọmọ tí ń ké dùn pé alhamdulillah ọjọ́ oúnjẹ òtún ìbùkún ní o ọ̀gá àtẹ̀gùn ní torí tí kèwọ̀ lọ náwó lórí tó fi máa owó tó ọ̀nà ǹgan ẹ̀sìn ní owó tó ọ̀nà tọmọ rẹ̀ fi lè ya inú pé ara fi jáde ẹ̀sìn ní kò lè gbé wájú ọlọ́run ọlọ́run wọ́n gbà àwọn iṣẹ́ tó ṣe o jẹ́ tọ́tọ́ ń pé amòwó wá amòwó wá ẹgbà tó fi ọgbà o onímọ̀jẹ̀mú ọba ń lò bá tètè lọ rá àpá àpé owó oṣù ẹ̀yìn rè ọ̀fẹ́ lò ó ẹ̀sìn pọ́wọ́ tó ń àtàwọn àtẹ̀gùn tí ó ń sọ́dá ọwà tààfi bèèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run nínú ẹni amọ́dù sọ́ọ̀lẹ̀ iṣẹ́ rẹ̀ wọ́n lọ́tọ́ alùkùrán kò sí ìrántí ọlọ́run tó tó alùkùrán kò sí lẹ́yìn ẹ̀ lọ́wà lábàbá kan ní tí wọ́n ọmọ tí wọ́n ń ké Facebook ní hmm. àbí tògó ọmọ yé ọmọ yé sẹ́ẹ̀tì tó ti pààrọ̀ gbogbo kùránù lọ já létí ọ̀gọ̀dù ní pààrọ̀ nú sẹ́ẹ̀tì ò sì gbọ́dọ̀ fọ́ lójú kọ mọ́ra mi gbogbo ewé inú kùránù ẹ lọ yá tán ọ̀pàrọ̀ ẹ̀ alikiyama èyí ayé lórí ayé ni ayé ni mọ́ galẹ́mi wá àwọn tí gbogbo nǹkan kalẹ̀ wọ́n ni hádà wọ́n ní target target won awa gan ní ẹni tí ó dìde pọ́ fẹ́ lọ kírun ní se gbogbo nǹkan fun kó lè dé mọ́lẹ̀ gbogbo òkú gbé lo lọ hmm. ẹjọ́ kẹkùránù ni ẹsẹ̀ fún kó lè kó bá tọ́bá náà ro títí ni ẹlòmí bá wọnú lé rẹ̀ àkọ́kọ́ àmúṣẹ́ṣẹ́ tẹlifíṣàn ni bí bá ti ń wọlé di tẹlifíṣàn ni ọkọ̀kọ́ ká bẹ̀rẹ̀ fún sáwọn ọmọ nkírun kọ̀kan sáńdé di tẹlifíṣàn mi sí àkọ́kọ́ nù adìwọlé tí náà bá ti ń bẹ àwọn ọmọ tí ń kírun sáwọn ọmọ tí kẹkùrá nu wọn tí ń ti ṣe àdìkárù wọn sáńdé di tẹlifíṣàn yìí ìṣe àkọ́kọ́ nù àdìkọ́ náà àdàkùn tí wọ́n fi ọ̀sẹ̀lẹ̀ náà wọ́n bẹ̀rù ilé mùsùlùmí kó di òkú kọ́mọ́dà bíi tàwọn àtànà àwọn sọ́ọ̀lì yìí tọ́jẹ́ pé bùyú tó sọ́ọ̀lì yìí náà láàdáwìyàn bùyú tó sọ́ọ̀lì yìí náà láàdáwìyàn bìdíkìrì láì rọ́bìlẹ̀ àlàmínà عالي لها نور من التوفيق عالي كأن سناؤه من تور سيناء كأن سناؤه من تور سيناء àwọn ẹni ọlọ́run tàná tààfẹ́ jọ ọlọ́run já lè jọ wọ́n. ó ní ẹ̀kọ́ ẹ ti máa ń gbé ẹ̀kọ́ nù ilé wọn tẹ́ ẹ ti wà lọ́nà tó jìnnà ohun ẹ máa gbọ́ onídàwí yóò máa mú ohun jáde ohun tí lè wọ́n máa mú jáde níbi díkìrì láàyè rọ́bìlẹ̀ bí díkìrì láàyè rọ́bìlẹ̀ ìrántí ọlọ́run ọba tó dá gbogbo ẹ̀dá àlùkùránù ma máa gbọ́ wáàsí lẹ́ gbọ́ tó rí bẹ́ẹ̀ tèmi orí rí lè nú abilu inú ọkọ̀ jíjìn bó náà lọ́pọ̀lọ́ wọn ti wálẹ̀ tí ó fi ọpọlọ tí ti fi ìlú dẹ́kẹ̀ kò lè wálẹ̀ kò lè àwọn tànábí díkìrì àwọn gbẹ́nu lé wọn wọ́n fi rántí ọlọ́run wọ́n ń bá délé wọn làhánú rùn ẹ máa rí mọ́lẹ̀ nínú ilé wọn mìnàtà òmìnì lóòrùn ní alìm ìmọ́lẹ̀ tó ga ní mìnàtà òfíìkì nínú ọlọ́run ọba tó fi wọ́n bọ́lọ́wọ́ ọba fìyàn ṣe ń gbogbo tí ọ̀dànù náà ma kàkún kọ́dá láàánú rún mi látà òfin ẹgbẹ̀ alẹ́ àánà sànáàwú mi sórí zina sànáàwú mi sórí ẹ̀tọ́ sọ ìmọ́lẹ̀ ẹnu ilé wọn ẹ máa rí bí ìgbà tí ìmọ́lẹ̀ ń sàn lórí òkè túrì olè máa rí wọn àwọn tí wọ́n lo ìsẹ̀mí ayé wọn fọ́lọ́nù èmi àti ẹ̀ ń bò láwà sí wọn ṣé bí wọ́n ṣe rí ṣé náà ṣe rí káwọlé wa nínú tí èèyàn fi ṣe àtẹ̀gùn lọ fọ́lọ́hun òun náà ni iṣẹ́ ara òun làlùkùránù kódà lè gbé lọ́gàtẹ̀ ẹnu bí tí ó ti lé lẹ́yìn tí ò ní ríwájú mú ó bá ń ṣe sẹ́ẹ̀sìn tó ní àsìkò yẹn iṣẹ́ ẹ̀sìn míì tọ́jẹ́ rántí ọlọ́run míì pọ́ùn ló ní àsìkò làlùkùránù ó dùn lẹ́yìn tọ́jọ́ ra yàn lásìkò lápòjúwe àwọn kírun lọ ìwà débi kó òfin díẹ̀ lọ tọ́lá ìrún tí ó ń kírun ló ní kíni ìlú lásìkò nọmba tù ní alukur'an òní odò sí ṣùgbọ́n tí ọba ti jẹ́ ìjọsìn tó ní àsìkò ẹ̀yìn alukur'an ní gbogbo rẹ̀ ọlọ́wà ọlọ́wà jókòó tì Maria wà ní àárẹ̀ máa aláàbíso a níwá ìmìnà sáàkì wàlé ọ̀la aláàbíso a níwá ìmìnà sáàkì wàlé ọ̀la ibi tí a ti dúó ohun kan náà ní jáde fèrè kan náà ní fa ẹ̀ta ń gbọ́ ń jẹta náà látún gbọ́ lónìí torípìlẹ̀ kan náà ni ọlọ́lùfà wa àgbà sàmáàtù sheik alwali abdulbaki muhammad ọlọ́mbá ní ìkẹ́ wọn ọwá ọpakẹ́tún ọpakẹ́tún ọpakẹ́tún olọ́wọ́ pa títí dé gbogbo ta ń gbọ́ láàyè abẹ́lọ́ fún àlùfáà wa àgbà náà bánilékún kẹwọn gbogbo akẹ́tún tọ́pa ó fi dọ́dọ̀ ọmọ àlùbáríkà tí agbọ́tàfsíl ìjẹta lẹ́nu ẹ̀ àti gbogbo àwọn tí ó kún tó fi júse àlùbáríkà yóò pọ̀ àánú ọlọ́run yóò máa bá gbé ọlá àti tóbi ọlọ́run gbogbo àwa náà táwọn gbárùkún rúta alùkùránù àjójú ti jókòó mọ́rin bá lóhun rí tó wọ́n wì tí ọ̀rẹ́ tí ó wì fún kàápalẹ̀ tí àmọ́ tọ́pàá tí àdéyọkọ̀ nílé gbà tí ọ̀bá rẹ̀ tí ẹ̀yin ní aṣọ ara àfá tààfíre ìtàǹsẹ̀ yìí ṣe ó ti wá tẹ́yí láṣọ àpọ́nlé fún jòkó yìí gbogbo tó dáwọ ẹnì kọ̀ọ̀kan yìí ti ń jásọ ọlọ́run ní fàyàmọ́ àánú ọlọ́run màá bá yín ibi a ti sinmi ọlọ́run ròyìn àwọn olùgbàgbọ́ òdodo tòótọ́ tọ́lọ́wọ́ ọba sàdéhùn ìkẹ́ rẹ̀ fún a wọ́n ti kàntáàrì lára wọn fún a ọlọ́run wá mú títí pé gbogbo òròyìn tá a kàálẹ̀ yìí ọláíkà ọmọlẹ́mọ́mẹ́lọ́nà àpá gbogbo ẹni tó jẹ́ pé ìrántí ọlọ́run ọjẹ́ lógún wọ́n

lọ́láwọ́ láfilé lọ wà má gí fẹ́rọ̀ tún wàrí sí kún kàrí wà má gí fẹ́rọ̀ tún wàrí sí kàrí wàrí kàrí àwọn nù wá parí àyà yẹn ó so mọ́ àkọ́kọ́ ìjáde sí ọ̀tá tọ́lọ́ ń yọ̀ǹda lẹ́yìn gbogbo tí tó ti pọ̀ tí wọ́n ti ṣe fún kèéṣogún nípìlẹ̀ islam ìbà ìsìláàmù jẹ́ ní kẹ́ẹ̀pẹ́ dé pẹ̀lú kùmà ó dé pẹ̀lú dà ń ti rí dínú sàlámù ẹ̀sìn àlàáfíà òun ni islam kódà kí a ó ní látàtàmà náà lè kọ́ má ní lánìyàn láyé pé bí mo ṣe ń lọ yìí kí ìsìpàdé ìsìláàmù ti àkọ́ ọgbọ́dọ̀ dáníyẹ̀ wọ́n tí àlú ń lọ àlàáfíà gbogbo ọgbẹ́ bá àlàáfíà ní ẹmọ ìsìláàmù ti ọ̀pọ̀ tí ayé ń pariwo nítorí ìgbógun tẹ̀sí ní gbogbo ìjà ń àwọn ọ̀tẹ́sì náà ẹ̀sẹ̀ ìsìláàmù anábì ibi wọn bá ti rí pé lọ́wọ́ọ́rọ́ wọn lè fa ala kan dájà alẹ̀ láàrin wọn kí wọ́n mọ́ fún léyìí wọ́n mọ́ fún yìí àná ní ẹ̀sìn ń wọ́n wà lọ wá ibi tí wọ́n mọ̀ pé ọrọ̀ ajé sodo sí wọ́n wà ní pín mọ́tẹ̀ yìí wọ́n á pín mọ́tẹ̀ yìí wọ́n mọ̀ pé jọ́kan ọjọ́ tí wọn ṣe nǹkan jà wọ́n sì fẹ́ bẹ́ẹ̀bà wá jà ń bọ̀ wọ́n ti rí nǹkan jà tí ó ṣe ń bọ̀ wọ́n ti rí tà wọ́n lè gbé sọ́pọ̀lọ́ eléyìí pé wọ́n tún máa sọ yìí nínú ẹ̀sìn kan náà máa sọ tí ó yàtọ̀ sílé òpin náà lẹ́sìn ẹ̀lẹ́jà Islam ẹ̀sìn àlàáfíà ni anábìníwá ìdáàlà kí tùmọ̀ ohun bẹ́ẹ̀ bá wá pàdé àwọn ọ̀tẹ́ ẹ̀sìn tán ló lọ Islam ètò wá ti ẹ̀sìn káwẹ́yìn bá lọ́jọ́ sí àlàáfíà bẹ́ẹ̀ náà ni tọ́ bá dojú ẹ̀ tán jẹ́wọ́ ọmọ wípé mùsùlùmí ìṣẹ́gọ̀ ànábì níwá ìdálà kí tùmú hún tẹ́ bá wá bá wọn pàdé wàhálà mú anàlìjànẹ́ta anẹ́bìyàn lọ mọ̀ pàlìjànẹ́ta fẹ́ wọ̀ yẹn tààtà zìláàlì tuyò abẹ́ ògídà ìlọ́wà bẹ́ẹ̀ bá bọ́ sábẹ́ ògìn yẹn kẹ́ gbé ìdà ẹ̀ríwọ̀ ẹ̀ríwọ̀ èyí ń gbà tọ́ta bá dojúkọ yí anẹ́bìyàn mẹ́sìn wá pẹ̀lú kúmà kò mọ́ pẹ̀lú kóndó kò máa pẹ̀lú ìdà ó máa pẹ̀lú àlàáfíà ní gbogbo ọdún mẹ́tàlá tó ṣe mọ́kà kò gbédà wọ́n sì jẹ́ ìyàjẹ́rú ẹ̀ àtàwọn ọmọ ẹ̀yìn ẹ̀ aláwọ̀mọ̀ ajíkà omi fa iná hún láyá àlàmọ́ gbogbo tó gbé mọ́kà sínú

o sì lọ gbé tẹ́gẹ̀tẹ́gẹ̀ ó gbé lánàbí lórí táwọn lè gbọ́rọ̀ ẹnu wa aláwọ̀má àdìká òmìnà lórí ọlọ́ba tọ́wọ̀ ìyàmí sọ wọ́n ma ní di wípé ń bò ó dójú ẹ̀ tọ́lọ́súná jáde olú ọlọ́run ó kú olú ẹ̀ nígbà tún dójú ẹ̀ ọkọ̀ọ̀kọ̀ lọ tọ́ ìbùkọ́ ìbẹ̀lẹ̀ ọkọ̀ lọ wọ́n tún fòkò sí àwọn ọmọ wẹ́wẹ́ ẹ̀bẹ̀ wọ́n ti lọ sọ fún ẹ pé ń ìlànà kó tó dé bẹ̀rẹ̀ àwọn ti ewé ọ̀dọ́ wọn jọ tó náà ti sọ tí ń ṣe mọ́kà títọ́ ìfò òsì pọ̀ wọn ní jẹ́ débẹ̀ ní ẹ̀yẹ lálàájì ti ń gbé bẹ́ẹ̀ àwọn àǹfààní ìlú tẹ́ láǹfààní àti dé jẹ́dà maka madina lọ́ní oní òjìnà pọ̀ òjìnà pọ̀ sí maka ó lè má fẹ́ ju bí bí sí bí ìbàdàn lọ òjìnà pọ̀ àgbogbo yọ́kiri ọ̀dọ́ yín bí lọ́mọ̀ wá àbí ọba ìbọ̀wọ́ náà béèyàn jọ bọ́fẹ́ bódòdó wọ́n gbà ń sàdúgbò mẹ́ bódi odò tọ́lá wọn léètò ibi ilé èèyàn ń wọ̀ tí wọ́n a máa kọ́ wọlé ọlọ́run lọ gbogbo ẹ̀ ló léètò wọ́n anábì lọ tọ́ìbù wọ́n fi ọmọ wẹ́wẹ́ náà fi fòkò sí padà o kwuo kwuo kwuo mgbe o so amaka column o to yi onda fun pe o kwuo nri ni o irete ti won da olagbaram daaru arkamu ki a kojosi ti a n ti n se pete pero orome isi wa to ge anabinu e jasi padi lori nzaba si elikanu won ni a le ẹ́ ọláàlẹ́rẹ́ hmm. ẹnìkan ní ẹ̀já ju ẹ̀wọ̀n àṣetán ń bò orí gbogbo mọ̀rìn jẹ́ wí nǹkan òyìn á kò pé òun hmm. ọwọ́ ọlọ́gbé àwọ àfá àgbà ilẹ̀ méjìdíwọ̀ hmm. lẹ́gbọ́dọ̀ fi sọ́ra ó lè gbé àwọ ẹni tó súnmọ́ ní mọ̀ pé o lè jẹ́ pé ń gbòjókò lọ́lọ́hún bọ̀ lálejò tó ti gbọ́jọ́ ti sọ̀kọ́ ah, mọ́ ọ̀nà à mọ́mú ní kí wá kí ni lọ́wọ́ pé ah, ẹ padà wọ́n ti pè ìjọ hmm. òfurufú wọ́n ti pè wọ́n ti sọ̀kọ́ mọ́ sábà pé kájọ kírun ẹ bọ̀ Ọnụ ọ̀padà wa tabi àjọ lọ kàlọ̀kí ọwọ́ àwọ̀ agba àgbàfà alẹ nẹgidi ọ̀nà àlọ́ jókòó láàrin wọn ẹmọ̀ kó àpérò ti èmi náà ti ń ọmọ ọmọ burú ní ṣúmọ́lẹ̀ sí àti fi àwọn èèyàn ẹlòmíì ìdáwò ní bíkátì ah, ẹ̀ lé góòlù náà ẹ̀ lè bá lè kóyọ̀ ní padà yọ́ padà wà lù babẹ́ bẹ́ẹ̀ lé tọ́lọ́mbá ní ẹ̀rí lé èmi nímọ̀nà tí ń fún yín a ti ní kí nímọ̀nà fàgbà onímọ̀nà mi ni pé ẹ̀pà ni Ah, àwọn ti ní ìmọ̀ràn tó burú jáyé ìmọ̀ràn yóò ọ̀daràn ní ẹgbẹ́ kò bá lẹ̀ wá ah, kò yé ní ọlọ́nà àwọn ọlọ́ ẹ̀mọ̀ pé àwọn ẹbí ò ní gbà ẹni ọba pa ọ̀daràn lẹ́yìn tàlẹ́ àkóbá bá a ṣe ń burú tó àwọn ẹbí ẹ̀yìn ẹnu gán ká mọ́bọ̀ sàmọ́lọ̀ tó bá jẹ́ pé ti wà ní ànífẹ̀ẹ́ ah, pọ̀ ẹni ìfàyàbálẹ̀ ní kò sí tẹ́ẹ̀bí sí lọ́wọ́ bó ti yèmí àtẹ́ inú orínú ọwá ní ìwọ̀ ìrájẹ̀lẹ̀ mọ́ mọ́ díjà yóò díjà ìṣẹ́ ọwọ́ kálùkù wa náà dá ẹgbà mọ̀lẹ́bì kẹ́ tí a mọ̀ sọ fún ọmọ mọ́ kírùn ọlọ́dà tó bá fẹ́ bẹ̀rẹ̀ ìtọ́dà ní kó o fi jàmá ma bẹ̀rẹ̀ kó lè mara kọ́ lọ masáàjì kọ́ máa kí ń jàmá ó ní masáàjì wo ó ní lé yíò náà ni ó ní mọ́ àwọn kírun tọ́lọ́ ń gbà ọba kírun òun wà ó ní àwa ọba kírun tòun àdìjá náà ó ti tó ẹgbẹ́ parí ìmọ̀ ibi ajọ mara wà lálùkù bí ebi gbogbo sáǹsẹ ebi yé látọ̀dọ̀ a ọtẹ̀bà ọtẹ̀bà bá jẹ̀mù ẹnìkan náà lọ́dọ̀ ẹ̀ tí ọmọ tàǹsì ọmọ yíyó dojú ọba ń tọ́ ọmọ jẹ̀mù kọ́ ọ̀tà ìyàwó gbogbo ẹ̀ taata, ẹnìkan náà ló dé wájú ẹ̀ ó ti rí ọ ẹ̀lẹ́mí ọba ọ̀rọ̀ dínú àgẹ́lùwàlá ẹ̀ ní bíúrì lẹ́ẹ̀dẹ́yìn ibìkan ló ti rà ẹnìkan lọ rán wọ́n rí ọ gbogbo táà ń ṣe lájọ́ ríra wa ara wa níjọ wọ́n ọmọ àgbẹ̀ ń rí ọ lèyàn gbọ́dọ̀ fi ọdúnwà látàṣà bá ní mọ́rò gbogbo ìtò ṣe ọpamọ́ bọ́ọ̀bá fi pamọ́ àwọn èèyàn ọlọ́run rí ọba túta ẹ̀nà ọyà ọ́ ó ní tóhun rí tóhun lòun sọ fún yíò èyí tẹ́ ní gbogbo ẹbí ẹ̀ wọ́n bínú gidi

wọ́n ti parí ìpàdé ẹjọ́ tí wọ́n sì mú máwọn ọkọ̀ rèé ọ̀wà gbọ́dọ̀ dúró lé mọ́ o ọlọ́run tún fi káwà lẹ́kọ̀ọ́ ní o wọ́n gbọ́dọ̀ fún onímọ́ọ̀nì pé ẹbọ́lọ̀ rí ẹ oṣù nǹkan bọ̀ apá onínú létí dùn sí náà rí ah! ònú olúwa jáde lé fún ọ mọ́sùn lé mọ́sùn bẹ̀rùn lónìí o ó fi kọ́ alẹ́kọ́ ní mọ́pẹ̀lẹ́ mẹ́ mọ́ bá náfìlà dé ó lè kìwó náfìlà méjì náà ti tó àà tó sì ní jọ́pọ̀ iṣẹ́ tí ti náfìlà ó fún ni tó rí tó rí tó àmà gbogbo náfìlà ọlọ́wọ́ bọ̀ ọmọ wípé onáfílà ẹ́ onáfílà ní mí ọdún ebi ní ànábì yìí sá fẹ́sù ẹsẹ̀ rẹ̀ ní ìrántí ìtọ́rọ àwọn kiri wọ́n ṣiṣẹ́ pọ̀ lórí mi ìwé wọn mọ́ka wọn kà jèrè ní ìyá wọn ṣiṣẹ́ wọn Esu gbejesu lọsọ ori oke dị ịga. Ah. Ọmọ gbejesu dị ori oke, ọwa nsọ ọbụ wípé ọba eso bai pẹlọ ti tọlụyọ jẹ, ẹni tolọ ụfẹrọ ori oke lọwa esu gburugburu esu ọlọ ọsánu wani a maa ti eye na nga kọ tí ó ti tí ó ti débi ibi yìí tí múyàn láyé níbi ìgbéraga yọ́kà ti lọ bí ìparun ní. ibi tó tó lọ́lọ́ máa pé wọ́n lójú bẹ́ẹ̀ lọ bó ṣe gbá ń èṣù ti parun ọlọ́yà bẹ́ẹ̀lẹ̀ anábì kí n bẹ́ẹ̀lẹ̀ ní orí ẹbá rẹ̀ ah, lọ́wọ́ tó bá bẹ́lẹ̀ kó tó délẹ̀ yóò ti hàn ọ̀pọ̀jú tí ti ọ́ ààrẹ́bì ìsálẹ̀ mi kọ́ ọmọ èèyàn gbọ́dọ̀ na ọlọ́run rẹ̀ wò ọ̀fẹ́ kí n dọ́lọ́run bá mi yóò hàn mi sọ

ànábì ní owó lé o gbé orí pé nǹkan ó ṣeun wà á gbọ́dọ̀ pé rọ ìgbésà wọn wà rí nípa wa àgbọ́lọ́gbọ́ ọ̀gbọ́lọ́gbọ́ tánàbí o àfintọ́ ọ̀bá rí pé wọ́n sọ pé ìyá kan ṣe ọ́ hàn òrìléhùn múra síbẹ̀ lọ́hùn ah, bàbá kan kìíní ṣùgbọ́n kí wọ́n sọ wọ́n pé àwọn ọ̀tá tí ń bọ̀ wọ́n ti dẹ́kùlẹ̀ wọ́n ń kó wọ́n ní àti jẹ̀nà sára jìnà àdá ò lè rà á ọjà àdá sára wọn kó kó ní ìbọ́lọ̀dúnrún ìbọ́lọ̀dúnrún kọ́ wá kó dúó ọ̀bọ́lọ̀dún ní ti wọlé alì ni ó alì lólóhun ó sùn fún ọmọ ba mà pé ànábì kọ pánàbí ò sínú lè dùn náà ti dúró sẹ́nu ọ̀nà tipẹ́tipẹ́ láti kánàbí na lé ka wà lẹ́nu ọ̀nà ibi tí ó gbà jáde rí ọlọ́wọ́ aforúkùn á ẹgbẹ̀rún tọ́lọ́wọ́ lè ṣe oníwó sùn lọ بين أيديهم سدا ومن خلفهم سدا وأغشيناهم فهم لا يبصرون ọlọ́run ó fi àgàgá níwájú àtìlẹ́yìn ó fi kò sí tí èbó orun ń ṣe ó lò ní ebó lò fún wa náà lójú ogun bábìrì náà kọ nígbà wàhálà dé tọ́rẹ̀ wọn ọ̀tá òsì dáwọ́ dúró ọlọ́ọ̀lọ́ọ̀lẹ́ akẹ́yìn ọlọ́ọ̀sẹ̀ nù asan amẹ́nata wọ́n mọ̀gbà tó gbé ní ẹ̀ tó gbé dúró ní dọ́dọ̀ yìí tó gbé ara balẹ̀ dojúkọ padà kẹsàn-án ronú oorun lọ kọjá ronú oorun ṣùgbọ́n ti pọ̀ tí wọ́n bá sùn ọjà lè jẹun kí wọ́n sinmi ọlọ́láwà láàrín ògbé sí yí anẹ́kọ́jẹ́ àmánàtà ní lè fi láyà balẹ̀ kọjá lọ tó ráyà ń lọ akàrún rẹ̀ ètò tó fi mú alì ni pé tí wọ́n bá mú èèyàn tọ́jẹ́ pé bẹ́ẹ̀ bá ń wò báyìí ẹ pàánàbí lẹ̀ ń wo sẹ́mà pọ́ mọ́ àbúrò àbúrò bàbẹ́ ẹ̀ òní àlì inú àwọn tọ́jú pọ̀ ni inú wọn náà ni jáfàr jáfàr náà jọ ẹ̀kùnrin kan náà ni náà tọ́jú ni hasan ẹ̀kọ́ máa lì ní osúnmọ́ náà bá jọba bẹ́ẹ̀ yọjú àti fatima ni báwọn sẹ́gbẹ́tẹ́ bá ń rí ẹ̀ẹ́sẹ̀ bá nàbí náà ti kíni lẹ́rí bí a ṣe rí wọ́n ti wọ̀pá nínú wọ́n ti dùn àwọn ti bá ṣùgbọ́n tó rí pọ́lọ́wọ̀n ò tí ìfẹ́ kí á lè ọ̀bálì kí á mà ọwá ni wọ́n ṣe aṣọ lójú ẹ̀ kí mọ́ sóun ó wọ́n lọ́ bu ìpẹ̀sẹ̀ lórí lọ́kọ̀ wájú wọn má ṣe bí ìdáni ìdánlò òun fi kú ọ̀dọ́ yín bì náà ni ìlágbà ó lè jù pé kí nítorí àwọn èèpẹ̀ à ń bẹ lórí tèmi náà ọmọ lọ lọ pè bẹ́ẹ̀ ń bá wàhálà tún pọ̀ ọ̀pọ̀ dọ́dọ̀ wọn dé wọn ọha ma kọ́lọ̀ náà ụmụ wàwà tó ọ̀jẹ́wọ́ ogbó dúkìá àwọn náà pátápátá àwọn náà wá gbọ́ wípé ẹ̀yìnrù apàdà kan ìdàtọ̀ ìfàtẹ́ni tọ́lọ̀wí wájú nù tọ́lífàtẹ́ni ìmọ̀ àlè ẹ̀yìnrù wà nà onítọ́ ìfàtẹ́ni tọ́lọ̀ sọ́mẹ̀ irú iru ni tí wọ́n ń kó bọ̀ táwọn kùrẹ́ṣì ń kó bọ̀ láti sáàmù ànábì ń ọsọ̀fà sàábé pé a ń kùrẹ́ṣì wọ́n ti ń bọ̀ láti sáàmù ọ̀nàbí ni wọ́n gbà kọjá gbogbo tí náà ti ń mọ́kà ẹjá lọ dá ràkúnmí wọn lọ́nà fásitì ni ń òun náà gbọ́ lọ́hùn wípé wọ́n ti wọ́n ti àwọn ọmọ ogun tí ó lọ dá ràkúnmí lọ́nà òun náà wá ti múra ó ti kó ọmọ ogun jọ tí wọ́n lọ dá wọn tó fẹ́ lọ dára ìpìlẹ̀ ogun òun kése pé wọ́n sàdéhùn ogun bádẹ́rù kése kọ́ wá ní kọ̀wé sílẹ̀ ni pé ajagun ń tó bínú. oní àwa ti kó yẹn jọ àwọn tó kó jọ tí wọ́n lọ dáwọn tè padà lọ́nà ilẹ̀ ń pè ní nàfíìr ó ní nàfíìr tó ti kó pé ẹ̀yìn àwọn lọ bí i tó súnmọ́ ẹgbẹ̀rún kan èèyàn gbogbo isanabi bí kó tí wọ́n fẹ́ lọ dára kù mí lọ́nà àmì ìsàlẹ̀sùnmíà wàtàtà àṣà wàbídà àtún àṣàrà wàbídà lẹ́pẹ́ bídà yìí ti bẹ̀rẹ̀ láàbùpẹ̀ ní àti bíi mẹ́tàlá three hundred and thirteen lè àwọn tánàbì àwọn lọ bí hundred something sọ̀rọ̀ bójú síra wọn èyí lọ́bẹ̀rù wọn sàábé tọ́lọ̀ fi ní lọ́wù ìdátọ́ ẹjá máa lọ́bẹ̀ sọ wípé àwọn ni múmi ní iná aka àti dé orí aago wa ẹjọ́ ra káyà òkè ọlọ́run ní àmúwà ànábì agbé ọjáde ní ibẹ̀ tí kàbílẹ̀ àkè àwàlálé ọjá àmọ́ ọkọ̀ orúgbó ẹ̀ nínú ilé ẹ̀ pẹ̀lú òótọ́ a lè tú sí ìjáde wọn tí wọ́n fẹ́ fi lọ pàdé ràkúnmí tí ń bọ̀ láti Ṣàm bó o sì tú sí ìjáde ẹjọ́ kìíní tó fi kú òní Mẹ́kà lọ sí Màdínà òun náà rí ìkàbá ṣùgbọ́n sì torí tó wà lẹ́yìn tá a fẹ́ máa sọ tó dógun padà ajẹ́pẹ́ ká pè ní ìjáde nílé torí bẹ́ẹ̀ tí kà lọ́lọ́run pè èyí òun rinlẹ̀ ju ká pè láti Mẹ́kà lọ sí Màdínà lọ. ọlọ́run ní bá ṣe mú wa ànábì jáde mí wò nínú ilé rẹ lórí òdodo. àìnàbàrí gọ́ọ̀mẹ́tì ní ẹ̀yìn tẹ àwọn tí ń gbàgbọ́ làkàrí wúnà wọn lọ. lùnà kàfìlà èyí tá a torí rẹ̀ jáde bí í ṣe ìlọ́jà àwọn kèfèrílógún lógún báadà máa dábà ìyánàmá báadà máa dábà ìyánà ànàmá máa dábà ìyánà lẹ́yìn tó ti yé wọn kọ́ ò ní pàṣẹ kankan àfikọ́jẹ́ tó tọ̀dọ̀ ọlọ́run wá kẹ́mi wọ́n tún ọlọ́run ní ìtọ́jú orí bẹ́ẹ̀ ni pé wọ́n ka ogun sí ka anna máa yú sáàkúnà ilẹ̀ ìwà oòrùn bí ìgbà tí wọ́n ń dà wọ́n lọ sẹ́nu kú wà ń yà ṣe ń wo báyìí wàyí lọ́wọ́ ọlọ́run nígbà táwọn ọba rẹ àwọn sàdéhùn ọ̀kan nínú nǹkan méjì fún ọ ìmàlẹ̀ wá ìmàlẹ̀ fírù nínú kẹ́ ẹ lọ rí ràkúnmí wọn kó kẹ́ ẹ wálé wọ́ọ́rọ́ tàbí náà fi rù tàbí kẹ́ ẹ lọ jà wọn tí wọ́n fẹ́ lé yín lógun kẹ́ ẹ kó wọn lẹ́rú ẹ wò sọ́lọ́ wí ọlọ́ni wọ́tà wá dúnà ọlọ́ni sẹ́yìn sàábẹ́ ń fẹ́ onípẹ́nà dé ràdàdà ìṣàwọ́kà èyí tí ò ní mú ayọ̀dà apara ẹni ká tó kó nílẹ́rú lọ́wọ́ ilẹ̀ fi ọ́ ṣẹlẹ̀

tí ó sì máa rí bẹ́ẹ̀ kó lè ṣe àfinilẹ̀ òdodo fáwọn kèfèrí kí wọ́n lè mọ̀ wípé bẹ́ẹ̀ kéré ló ń kà kò sígbà tẹ́ pàdé tẹ́ lè borí wọn. wáyà gbogbo lè káfìrí náà dábìrú ọ lè gbogbo tí wọ́n wọ́n kọ́ ọ̀ndẹ̀rẹ̀dì gbogbo ó sì lè pẹ́ wáyà gbogbo táwọn kèfèrí rò pé àwọn làwọn lẹ́yìn táwọn oòrùn yín hmm. tẹ́ẹ̀ní má káwọn ọlọ́run ó lè gé àwọn gaga lẹ́yìn kí wọ́n jẹ́ ni tí ò ní lẹ́yìn má èyí akọ̀ àti ìfẹ́ fi rọ́hàn fọ́mọ̀ jẹ́rọ̀ wà láọ́kàrẹ́ alìmọ̀ṣẹ́rẹ́ mọ́ alhamdulillahi ọ̀bẹ̀lẹ̀ àdàmẹ́ adúpẹ́ arójú ara ààyè kétò ní àmàrójú ara ààyè gbọ́tò ní yá rójú kàrà ààyè kétọ̀lá kàrójú kàrà ààyè kétọ̀lá kàrójú kàrà ààyè kétọ̀lá kàrójú kàrà